ìyàmó ìyàwó jòsí adopted mother of Wumi Wumi tó wá adopt yìí tó jẹ́yin lójú ẹ̀ náà tí ò fẹ́ kéèrà rìn lára tó ò fẹ́ kẹ́nìkankan sọ̀rọ̀ sí tó wá fi replace Mohbad ṣó ti gbàgbé wípé. Hmm abẹ́ staircase ni wọ́n gbé ọmọ ẹ̀ sí nínú ilé ẹ̀ nínú ilé tó jẹ̀yà láti kọ́ kátẹ́lò kó nǹkan ló kọ́ rẹ́ǹtì ẹ̀ òun ló ṣà ń sanwó ilé yẹn wọ́n ní tí òkú bá kú wọ́n náà máa ń respect ẹ̀ ni wọ́n náà máa ń fi ọ̀wọ̀ fún ó difficult fún láti fi Mohbad sílẹ̀ nínú yàrá títí tó fi máa gbé lọ sínú mọ́ṣúárì. Si kán tẹ sórí bẹ́ẹ̀dì kán wẹ̀ fún kán pọ́nlé wọn ò máa pọ́n ọmọ ẹ lé Wùmí mà ní kó gbé sí abẹ́ ṣékèèsì nígbàrà tí Mohbad kú kí wọ́n gan tó débẹ̀ kí bàbá Mohbad tó débẹ̀ náà ti ju ọmọ ẹ sábẹ́ staircase nínú ilé tí ó gbà nínú ilé ẹ̀ yàrá tó ti ń gbé tẹ́lẹ̀ yàrá tó jẹ́ yàrá ẹ̀ ni ó di ike èèwọ̀ fún wọ́n wá rí i pé ńbo ló lè dúró sínú inú ilé wọ́n lábẹ́ staircase ló yẹ Mohbad kó tó wá gbé lọ sínú mọ́ṣúárì kò lọ́ọ̀fù ẹ̀ títí di ọjọ́ ikú kò respect òkú ẹ̀ ó jù sí abẹ́ staircase nínú ilé ẹ̀ the same person tó ń ṣe ọmọ ẹ̀ báyẹn nínú ilé tó inú ilé ara ẹ̀ òun ló ń gbé tó ń jó tó pariwo fún wọn ní lákùrùbù tutù ọmọ yá jó ọmọ líyẹ akùrùbù tutù ọmọ yá jó ọmọ líyẹ ni ó sọ wùmí di lákùrùbù tutù ó sọ wùmí di bébì tó ń gbé jó ó sọ wùmí di ọmọ ẹ àánú ẹ ṣe mí ìgbà tí Wùmí bá máa yọ ṣọ́ọ̀kì tó fi support ẹ pé kó máa jó lòún wẹ̀yìn ẹ ìgbà tó máa yọ ṣọ́ọ̀kì tó bá máa yọ ṣọ́ọ̀kì lẹ́yìn ẹ ó máa dúlẹ̀ ó máa fọ́ká ni wọn nírí ẹ̀ṣà ó máa písìsì ni nírí ẹ̀ṣà papọ̀ ìyá Mohbad ẹni tó lè ṣe ọmọ ẹ báyẹn tí ò tẹ̀ tuntun fún ní last respect kó fi í lẹ̀ sínú yàrá yẹn kó daṣọ bò kó wà ń bẹ̀ lórí lórí bed kó fún ní last respect kó tó wá gbé lọ sínú mọ́ṣúárì òun ló gbẹ́jọ́ òun ló sọdọ́mọ́ òun ló sọ pé ẹ bá tànà sí ẹ bá fi èsì kankan tètè ìkọlẹ̀ kanẹ̀ ìkọlẹ̀ kanẹ̀ àwọn ẹlẹ́dàmẹ̀ àwọn ẹlẹ́dàmẹ̀ sọ̀rọ̀ tẹ́yẹ tẹ́yẹ. tó bá jẹ́ pé bọ́lọ́run ṣe dá ẹ nìyẹn forgive me o mi ò lẹ́tọ̀ọ́ láti fi bú ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ ló débẹ̀ ìyá Mohbad ọ̀rọ̀ ẹlẹ́yà ló ń sọ nígboro interview ẹlẹ́yà ló ń grant instead interview tó ń sun ẹkún tó ń pariwo tó ń là fún tó ń lágùn ó ṣe pé ọmọ jòjòló ẹ̀ tó gbé lọ́wọ́ mú mi kò ní kó lọ ṣe DNA tí ò bá dẹ̀ ń ṣe Mohbad ló lọ́mọ kò sẹ́ni tó lọ́mọ tó bá dẹ̀ jẹ́ Mohbad ló ń lọ́mọ àá ṣáptà míì tá a tún máa máa gbé wò pé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ seventy two hours sí Mohbad tó fi kú kí ni ìjà àdúrà bóde wọ́n jà wọ́n jà wọ́n jà spender bóde there was argument there was argument wọ́n ń jà wọ́n ti máa ń jà wọ́n ti máa parí ìjà tí wọ́n ń jà gbẹ̀yìn kí ni nǹkan táwọn méjèèjì jọ ń sọ lẹ́nu kí ni argument tó wà láàrin wọn nǹkan tá a fẹ́ gbọ́ nìyẹn kẹ́ ẹ sọ fún wa.